lọ́wọ́ ẹ̀yìn gẹ́gẹ́ wọn òògùn nínú àwọn àwọn òògùn ẹ̀ nígbà náà fẹ́ẹ́ béèrè ẹ̀kún alókù. ìwà àti olóko ẹ ó wẹ̀ dáadáa. Koniec. Dobra. Aga, televizyon. Aga, televizyon. Nie może przerywać. Chodź, gdzie? Mówię, bo... Chodź, to? Nie, nie, no, no, ty tego słyszałeś. Tak. Olha a rua, Ju. Olha a rua, Ju àti yìí ṣàmọ̀dún. fún wọn. ok. wọ́n ti gbá sílẹ̀. àfẹ́ Mm-hmm. This is as close as you can come to chakra. Yeah. Something like that in Cuba No. So now what exactly Thank is this? You. What? What exactly is this? This is Osai. Darisha Osai. One of the... Yeah. He doesn't want you to take pictures. No, no, no. Oh, okay. What's it, huh?